إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المقتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله السلام عليكم ورحمه الله وبركاته يوم الاحد ọjọ́ kejìlá oṣù karùn-ún fourteen thirty seven òǹkà ọjọ́ tí àwọn aláìgbàgbọ́ jẹ́. 21 to 2016. thousand and sixteen. ohun tí à ń bá bọ̀ ni àìnímọ̀ àìnímọ̀ nípa abẹ̀sìnjẹ́ a ti wá dé orí àìnímọ̀ aláròjẹ̀bi ní ojú owó ninety eight. gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú ìmọ̀ nípa ìjọsìn di nǹkan ọ̀ranyàn fún gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú ìmọ̀ nípa ìjọsìn di nǹkan ọ̀ranyàn fún ẹnì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà ni wọ́n sọ níní ìmọ̀ nípa nǹkan tí ń ba ìjọsìn jẹ́ di nǹkan ọ̀ranyàn fún ẹnìkọ̀ọ̀kan dọ́gbanidọ́gba ni. ìyẹn ni pé ẹni tó fẹ́ jọ́sìn fún àlọ́ ipò wo ni ìmọ̀ tí ó fi ìjọsìn fún aláwo fún owó ẹni bẹ́ẹ̀ ipò ọ̀ràn yẹn ni pọ̀tàkó làákàyè tára ní kì í ṣe ọ̀ràn yẹn kò nímọ̀ nípa bí ó sì fún aláwo báwo ni ó sì fẹ́ ṣe tí ìjọsìn bá jẹ́ ọ̀ràn yẹn fún láti ṣe gẹ́gẹ́ bó ṣe jẹ́ ọ̀ràn yẹn fún láti sin ọlọ́run ọba rẹ̀ ìmọ̀ tí ó fi ma bí ó ṣe jọ́sìn dandan ni lẹ́yìn náà tí ìmọ̀ nípa ìjọ́sìn tó bá jẹ́ dandan fún ẹ̀dá ohun tí ń ba ìjọ́sìn jẹ́ ìmọ̀ nípa wọn ipò wo ló máa wà. ipò dandan ni la fi sọ pé dọ́gba ni dọ́gba ni. ìjẹ́ ọba làákàyè mu fún olùkírun kan láti máa kírun láì nímọ̀ nípa àwọn nǹkan tí ń ba àlùwàlà jẹ́ àti àwọn nǹkan tí ń ba èrò jẹ́. sọ́bàlà ime kí olùkírun tí o lè má kírun àmọ́ kò mọ nǹkan tí ń ba jẹ́ kò sì tí ń ba àlùwàlà jẹ́ ó súnmọ́ kí onítọ̀hún kó ṣe àlùwàlà lọ ó sì wọ mọ́sálásí. tí onítàn bá ṣe bẹ́ẹ̀ kò lè bá wa lójijì nítorí pé kò ní mà nípa nǹkan tí ń ba àlùwàlà jẹ́ ó súnmọ́ kí onítọ̀hún kí ó wà ní orí irun kí ẹnìkan dé bá ó sì sọ fún tì pé ibò orí pé mò ń kírun lọ́wọ́ ọ̀sáré ibi tí mò ń kírun ló dè mí mo fẹ́ sálámà àbí ìrọ̀rùn ni ọ̀rọ̀rùn ẹnìkan bí mílíọ̀nù ìbéèrè kan ní bí ìjẹta lórí fóònù ó ní àbú ẹnìkan ń kírun lọ́wọ́ bóyá náà ní kírun lọ́wọ́ ni bẹ́lòmíì ní àmà torí ẹnìkan ó túmọ̀ sí òun àti ẹlòmíì ó ní fóònù ẹ̀ wá ríǹgì lórí òun olówó agbé sẹ́ẹ̀tì àwọn aṣọ fóńtì pé orí ìwọ ni mo wà ó tí n bá ti sálámà màá kú ọ padà. ntọ́súnmọ́ ni kọ́mọnìyàn ó ṣe bẹ́ẹ̀ nígbà tọ́mọnìyàn ọba ti mọ nǹkan tí ń ba iṣẹ́ tóun ṣe jẹ́ mo fi dá sí pé ẹni bá wálé ayé tó sì lóun jẹ́ mùsùlùmí àmọ́ onímọ̀ nípa bí ó ṣe ṣe ìjọsìn à ń bọ̀ sọ̀bọ̀ sí pé ó máa nímọ̀ nípa kí ló ń ba ìjọsìn jẹ́ irú ẹni bẹ́ẹ̀ yóò kà máa tọrẹ mùsùlùmí ni àmọ́ aláṣetànù pọ́nbélé ni onítọ̀wọ̀ kí Allah má ṣe wá ní aláṣetànù. àpẹẹrẹ ní ìtúrè ǹjẹ́ ọba làákàyè mu ǹjẹ́ ọba làákàyè mu fún aláwẹ̀ àti ẹni tí ń ṣe iṣẹ́ hajj lọ́wọ́ láti máa ṣe bẹ́ẹ̀ lọ láì nímọ̀ nípa àwọn nǹkan tí ń ba ààwẹ̀ àti iṣẹ́ hajj jẹ́. kí ẹnìkan máa ṣe hajj tàbí kó máa gbààwẹ̀ lọ́wọ́ kò wá mọ nǹkan tí ń ba iṣẹ́ hajj jẹ́ bẹ́ẹ̀ náà sì ni kò mọ nǹkan tí ń ba ààwẹ̀ jẹ́ ṣé ẹ mọ̀ pé ènìyàn lè ṣe hajj tí ó mú ìyàwó ẹ̀ lọ́wọ́ ẹni tó sì lọ ṣe ájì yóò nígbà tí ó lọ sí Kaaba yóò nígbà tí ó lọ sí Àràfà yóò nígbà tí ó lọ sí Muzdalifa àti àwọn àyè tí wọ́n ti máa ń ṣe ìjọsìn ó sì múyàwó lọ́wọ́ ó sì gba yàrá lọ́hùn ohun tó súnmọ́ ni pé tọ́lá ti ń ṣiṣẹ́ òjò ọ̀tá kó darí wálé ìyàwó ẹ̀kúnkún ni kó súnmọ́ ṣó sì lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀. ẹni tó ń gbàwẹ̀ ńkọ́ ó lè máa gbàwẹ̀ lọ kó di lọ́sàn-án kó wálé tàbí rọ̀lẹ́ kó súnmọ́ ìyàwó ẹ̀ tàbí kó ṣe nǹkan míì bíi kókó omi kó má sì mọ̀ pé jíjẹun ní àsìkò náà ó ń ba àwẹ̀ jẹ́ kò bá láàkáyè mú fún aláwẹ̀ tí ń dáwẹ̀ tí ó sì mọ nǹkan tí ń bàwẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí òṣè bá kẹ́nìkan máa ṣe hajj ó sì mọ nǹkan tí ń ba hajj jẹ́ nígbà tí ó bá di dandan fún ẹnìkan láti ní ìmọ̀ nípa ọ̀nà àbáwọlé nígbà tí ó bá di dandan fún ẹnìkan láti ní ìmọ̀ nípa ọ̀nà àbáwọlé ó ti di dandan fún un bákan náà láti ní ìmọ̀ nípa ọ̀nà àbájáde nítorí kí ọmọ bá nítorí kí ó má lọ bá ara rẹ̀ ní ìta ní òjijì inú ilé tàbí inú ọgbà ẹni tó bá mọ ibi tí yàn ń bá wọnú ilé ibi tí ó gbà jáde bí bẹ́ẹ̀ kọ́ kò ní í ti jáde kúrò ilé o. yóò sì lérò pé òun sì wà nínú ilé ni tó sì ti mórí lé ọ̀nà tí ó gbà jáde kó nù lù. ìṣẹ̀lẹ̀ kan wà tí ó wúlò ní agbègbè àìnímọ̀ nípa àwọn nǹkan tí ń ba ẹ̀sìn Islam jẹ́ òun náà ni nǹkan tí ó ṣẹlẹ̀ ní ojú ogun Badri àwọn kan nínú àwọn mùsùlùmí ni wọ́n kùnà láti bá ànábì sallallahu alaihi wasallam ṣe ìjìra wọ́n kùnà láti bá ànábì ṣe ìjìra wá sínú ìlú Madina onímọ̀lẹ̀ wọ́n sì takú kalẹ̀ sínú ìlú Mẹ́kà alápọ̀nlé wọ́n wà nínú ìlú náà pẹ̀lú àwọn ọ̀ṣẹ́bọ títí ogun bádìrì fi ṣẹlẹ̀ àwọn sọ̀hábà pa wọ́n mọ́ àwọn ọ̀ṣẹ́bọ ní ojú ogun náà Allah subhanahu wa ta'ala kò sì gba àwáwí àìnímọ̀ ní ọwọ́ wọn nípa ọmọ tí títakú wọn sínú ìlú Mẹ́kà bí fún wọn lẹ́yìn tí Allah ti ṣe ìjírá. ní ọ̀ràn àyàn lé gbogbo wọn lórí àníṣẹ́ àwáwí àìnímọ̀ wọn kò ṣe àǹfààní kankan fún wọn ní ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ìṣẹ̀lẹ̀ yìí ó yẹ ká fi kọ́gbọ́n wò ká fi ṣe àríkọ́gbọ́n nítorí pé ẹni tó bá gbọ́n lẹ́ni tí ọkọ̀ ọgbọ́n lára ẹlòmíì àmọ́ ẹni tí wọ́n bá fi ṣe àríkọ́gbọ́n tiẹ̀ ti bànú. nígbà tí Allah subhanahu wa ta'ala tó ṣe ìjírá ní ọ̀ràn yẹn fáwọn mùsùlùmí lọ́jọ́ kìíní àná Allah ní kí wọ́n kú Mẹ́kà kí wọ́n wá sí Mọ̀dínà àṣẹ nìyẹn látọ̀dọ̀ Ọlọ́run àwọn kò kúrò wọ́n wà ń bẹ́ẹ̀ títí ogun bádìrì fi ṣẹlẹ̀ nígbà táwọn ọ̀sẹ̀ bá ń lọ sójú ogun wọ́n jẹ wọ́n ń pa láti tẹ̀lé wọn lọ sí ojú ogun láti lọ pàdé àwọn mùsùlùmí ọ̀rọ̀ wá di muslim versus ọ̀sẹ̀bọ lójú ogun àmọ́ àárín ta ni àwọn mùsùlùmí yẹn wà àwọn tí wọ́n kọ̀ láti ṣe ìjọra wọ́n wà láàrin àwọn ọ̀sẹ̀bọ àníyàn wọn àníyàn ìsìláàmù ni wọ́n máa láò ní olúwa ok tó ti jẹ́ ọ̀ràn yàn ṣùgbọ́n wọn mọ̀ pé ẹni tó máa láò ní olúwa ara ń tí ó ba ìgbàgbọ́ ń jẹ́ ni kó yapa àṣẹ ọlọ́run àwọn ọmọ bẹ́ẹ̀ tí wọ́n bá mọ̀ bẹ́ẹ̀ ni wọn ò ní takú sí mẹ́kà wọ́n takú sí mẹ́kà tán ogun bádìrì ṣẹlẹ̀ wọ́n sì pa nínú wọn lójú ogun bádìrì àwọn mùsùlùmí tó wà mọ̀dínà tí wọ́n ti mọ àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí ìgbé ha ó tẹnu wọn jáde pé ha lágbájá tàmẹ̀dù kí ló máa jẹ́ ìdájọ́ àwọn èèyàn wọ̀nyí Allah subhanahu wa ta'ala wọ́n tètè sọ àyà nípa wọn Allah ní innal ladhina tawaffahumul malaika. ظالمي أنفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرًا